بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إيه... يتسواجه منحة العراق جاتي أفاوى جمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري أسواني آه، باب كام الخبرية كام إيه تجاتيوني باري ọbẹ̀ pẹ́kàmù alkhabariya òun náà wà nù nǹkan tí ó lè fún orúkọ níwọ̀sẹ̀lẹ̀ ní nsàlẹ̀ àdìgẹ́tì pẹ́kàmù khabariya ó wà nù nǹkan tó lè fún orúkọ níwọ̀sẹ̀lẹ̀ ní nsàlẹ̀. قال المؤلف وجر بك ما كنت عنه مخبرا معظما قدره مكسرا وجروا بكم كنت عنه مخبرا معلما لقدره وجروا بك ما كنت عنه مخبرا معظما لقدره مكبرا قل وجر بكم فنجاري تلو كم máa kún ta anihu mọ̀kúbírọ̀ nǹkan bá fẹ́ mú ìṣòro wá nípa rẹ̀ mọ̀ázì máa ń lè kàdìrí he ẹni tó fẹ́ tóbi òǹdíwọ̀n nǹkan yẹn mọ̀kásìrọ̀ àwọn mọ̀kàbírọ̀ nǹkan bá fẹ́ gbé tóbi bákan náà wájú rọ́ọ̀bì kam fún níjàre pẹ̀lú kam. ما كنت عنه مخبرا منتفع مرواني قارئ معظما لقدره لأن تفهم تبين دي وانكايا مكبرا تفهم أفع بيت بناني كما سبعي تقول كم مال أفادته يدي Ìkàmọ̀ ìmá ìmálà wa àbòdé. Olùkà máa ní àfàdàṣẹ́gbó yẹ́dí wọ́n kàmọ̀ ìmá ìmálà àti wa àbòdé. Ẹ̀kúlù kàm máa ní àfàdàṣẹ́gbó yẹ́dí wọ́n kàmọ̀ ìmá àti wa àbòdé. Wọ́n ní tẹ̀kúlù, ọ máa sọ wáyé pé kàm máa lé mélòó mélòó owó àfádàtú yẹ́dì ọwọ́ mi ti sàǹfààní rẹ̀ ọmọpọ́n sọ pé owó nìkan nìyí amúmọ́lé mélòó mélòó owó àfádàtú yẹ́dì ọwọ́ mi ti sàǹfààní rẹ̀ ìmọ̀ in mélòó mélòó ẹrú lóbìnrin mọ́làká tọ́wọ́ mi ti ní kápá lórí ẹ̀ àbòdì àti mélòó mélòó lẹ́rú lọ́kùnrin náà. almuhim amúyàn nìyí wọ́n gbé kalẹ̀ lílẹ̀ adat lílẹ̀ adat almajhul kam lílẹ̀ adat almajhuli amúyàn wọ́n gbé kalẹ̀ òǹkà tá a mọyì rẹ̀ là máa fi ń sọ. nítorí ipa àmọ́ ẹ̀mí yóò tún ládàdì màálù mo lè jẹ́ máa ju ọmọ nsọ èmi lè jáde lẹ́fù. Oh. Hmm. bákan náà nínú nǹkan tá a tó kú bọ́ sáfù yìí ni pé ọkọ síbù kí mú fàdí tẹ̀lé irú ká mọ́ọ́lì yẹn sáré kí mú fàdí ṣíngúlà ni bákan náà ọ̀ká ìmọ̀ in kúrà lòun àti gẹ́ẹ̀sì òun yẹn pé ṣíngúlà lè tẹ̀lé kúrà lè tẹ̀lé ọ̀rọ̀ àmì ọtí rẹ̀ amúmáálé mélòó mélòó lówó àfàdàtò yẹ́dì lọ́wọ́ mi sáǹfààní rẹ̀ kámú ìmọ̀ in mélòó mélòó wá ní àwọn ẹrú lóbìnrin mọ́là lọ́wọ́ mi ní kàtà rẹ̀ wà àbùdí àtàwọn ẹrú lọ́kùnrin ẹ̀dígẹ́sì. omi ẹ̀gbẹ́dẹ́ bá fẹ́ ẹni mọ̀júrù bìkámù abẹ́ẹ̀kọ́ hmm. mọ̀júrù bìkámù tó báyìí ẹ أنا باب المبتدأ والخبر باب المبتدأ والخبر إنه نتعطي فيه سنة مبتدأ àti làbárì ẹnu ọ̀nà ìdádúrẹ́ sọ nípa mọ́tàdá àti làbárí ayọ̀ àlẹ́kọ́wá ẹ̀ẹ́kọ́ ni mọ́tàdá wà lẹ́kàrà òkúté mọ́tàdá àti làbárí yẹ̀kùnání ismaili ṣùgbọ́n iná mọ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ àkọ́kọ́ ni àwọn méjèèjì ọjọ́ orúkọ. àyẹ̀kùnání mọ̀rùfọ̀ àìní àwọn méjèèjì ọjọ́ máa fọ́ láti ń gbọ́ bẹ́yàn sọ wọ́n dẹ̀ ń pè ní mútàdá nítorí pé ìyẹn fi bẹ̀rẹ̀ wọ́n fi ń pè ní mútàdá òun la fi sín ọ̀rọ̀ yẹn òun lọ fà á tí àlùmọ́ alif sọ wípé wàá ń fata ha ta nà bọ́tà bèsì ní mọ́bọ́tàdá farfahu wàlẹ̀ àkàbárọ̀ àníhù àbàdá. وإن فتحت نطق باسم مبتدأ farfaruha wa kubaru anhu abada. wọ́n ní wàá ń fún káàkiri náà tó kọ́ wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bísmì mọ̀bùkádà pẹ̀lú orúkọ ọ̀bẹ̀rẹ̀ farfaruhu fún nírọ́fún. bal akhbaru anhu abada làbárì rẹ̀ náà fún rọ́fún. Tẹ́tìrí pé mo ti mọ sọ fún yẹn ti padà sílẹ̀ pé ìmùkádà wal khabaru yẹ̀kùnání ismaili mm. ẹ̀tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ mm. orúkọ ni méjèèjì ọ̀jẹ̀ tó mm. ọ̀yẹ̀kù náà ni mọ̀rìfò àìní àméjèèjì ọ̀dẹ̀ gbàrọ̀ fún tẹ́ǹgbọ́n mi ó ní fárúfà àhò fún bàbá yẹn rọ fún wàl àkùbárọ̀ ánìhò abàdà àti làbárì tó bá mú wá fún òun náà gbàrọ̀ lórí tẹ̀kú lómi dáàlì kàzáyìn tọ́nà ákèló ọ̀sọ̀lọ́hù káìrún wàlẹ̀ àmì rú àdèló. tẹ̀kú lómi dáàlì kàzáyìn tọ́nà ákèló ọ̀sọ̀lọ́hù káìrún wàlẹ̀ àmì rú تقول من ذلك زيد آكل فالصلح خير والأمير العادل. wọ́n ní tẹ̀kúlù mi ń dálíkà ó máa sọ nígbà tó bá fẹ́ mú àpẹẹrẹ wọn tó láti làbárì wá wọ́n ní zaidon zaidon jẹ́ kí ni mọ̀tàdá abẹ́ẹ̀kọ́ mọ̀tàdá mọ̀rọ̀fọ́ wàhálà wọn tó bá fọ́ ìṣe àdùnmọ̀ ákìlú náà jẹ́ kí ni kábàárù mọ̀tàdá abẹ́ẹ̀kọ́. مرفوع وعلامة رفعه الضمة حجر بقى وصله خير وصله جمع تابقة مرفوع وعلامة رفعه اسحاق بنوتي ما ذيك بنوتي ẹ̀lì sọ̀rọ̀ rárá rá ẹ̀mí náà nígbà máa bá yín sí rọ́ọ̀bù rọ́ọ̀bù tí ò ti lè lẹ́ẹ̀rí ṣe yìí o. àtìkẹ́sà hẹ̀yìn يا ولي أمير عادل هنا ربع الأمير ها bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ní àdúgbò àwọn àmì báyà عادل ńkọ́ ṣé bẹ́ẹ̀ sì wí ni. ṣé abáwò làmì rò bò ọgbọ́wẹ̀rì. ẹ máa wí lọ ẹ máa mọ gbogbo ni. ọba wẹ̀ mọ̀ padà fún wàhálà máa sọ̀rọ̀ fún yẹyẹ àdómọ. kà èèyàn náà máa sànú mi ó ní mọ̀ rárá ẹni tó kéré ní kéwú ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ kéwú òun ló ti ń kọ yín ẹ̀rá àbí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan tó yẹ kí wọ́n fẹ́ lójú pọ̀ nípadà ẹni ọ̀kan lè ní làbárì tí ó pọ̀ ẹni wá àkùbára ánìhù tó wúyàn bí kéèyàn sọ pé sáyé dún àwọn làbárì tó pọ̀ àfẹ́sáyétó ẹ pè é ní fàkíhù ákìlú àdìbò ẹ wá dúró làbárì tẹ́ fi ròyìn sédì záyétó záyétó fàkíhù alágbọ̀yé ni one ákìlú onílàákàyè ni two àdìbò ẹlẹ́kọ̀ọ́ ni three gbogbo ọ̀yẹn náà làbárẹ̀ ni wọn ọdún yẹ ọgbà yìí wọn ní nítorí ẹ̀ làáfà fi sọ pé farufa ahuwal akhbaro anhu abadan fún mọ́gàdá yẹn rọ fún àtàwọn làbárẹ̀ báyìí kò ti pọ̀ tó táwọn náà gbà lọ ọ̀rọ̀ àmì àti ẹ̀rẹ̀ yẹn. بكرة ولا يحول حكمه متى دخل لكن على جملته وهل وبل ولا يحول حكمه متى دخل لكن على جملته وهل وبل ولا يحول حكمه متى دخل لكن على جملته وهل وبل قل ولا يهول حكمه kò lè kọjú ìdájọ́ rẹ̀ mọ̀tádà sálà nígbà tó bá wọlé lọ bá mọ́tò àdìlà bárí láàkì tó bá wí láàkì ń bè mọ́tò àdìlà bárí kò lè kún bá lọ́fún tẹ̀ ń fún lọ ìgbà pé a làákín nílé ọ̀sáàdù já ilé sọ̀nù nítorí báńkì yẹn ò sì di kálára rẹ̀. àdébíyà rẹ̀ pé halil ọ̀sáàdù hàdìrún. ẹ̀dùgẹ́ ti bẹ́ẹ̀ ẹ̀ pé kò kó bá wọ́n láyé xulu xukumuhu kò lè kó dídájọ́ rẹ̀ mọ̀ká dàkàl àríkàmọ̀sálà ń bọ̀ sọ́ba lọ àlájúmúlá tìhí ọwọlé lọ bá júmúlá mùsàdá àti làbárì láàkí kò lè kó bá bá pẹ̀lú tí mo fún yín mo ní láàkí nílé òṣàdó jálẹ̀sùn kiri pẹ̀lú àti òṣàdó mo fẹ́ làbẹ́ kọ́ jálẹ̀sùn sì jẹ́ làbárì kò yí pọ̀ á ṣe wí tí ọba sí láàkí nílé làṣẹ wí. mo dáhùn pé hàlẹ́lẹ̀ òṣàdó dèrò ní òṣàdó ti dé ẹ̀sìn hálì yẹn tẹ́ wàá bẹ̀ lásán bá ìrọ́pò àrẹ òṣèlú hádì o. ẹnì kan tó wá láwọn kò gbà lílé òṣèlú hádì o bí kò ṣe kó òṣèlú ti dé. ẹni pé kò kó bá nǹkan kan wọ́n fẹ́ kẹ́ ìgbà líyẹn ti pé wọ́n láyẹ̀ fọ́lọ̀ ókú mọ̀ fún. kò lè kọjú ìdájọ́ rẹ̀ ìdájọ́ ọlọ́fún tá a mú wáyà. mọ̀tá àdàkà nígbà tí wọ́n wọlé lọ bá jùmùlátìhì jùmùlá mùtàrà àti àbáyé wọ́n bá wọlé bá lákín wọ́n bá wọlé bá wàhálì àti hálì wọ́n bálì àti bálì wọlé kọba. kí ni máa ń fi ìwé díẹ̀ díẹ̀ lákín ó ṣáájú mùtàrà àti làbárì wọlé kọba rọ́fún rẹ̀ káà méjèèjì gbà hálì ó ṣáájú mùtàrà àti làbárì wọlé kọba rọ́fún tí wọ́n gbà àdìgẹ́dì rẹ̀ bálì wọ́n ṣáájú mọ́tàlá àti làbárí kò lè kó bá kiri wọn kò lè kí ni ò lè kó bá. náà sọ yín. wọ́n ní wọ́kọ́ dì mí àkùbárọ̀ ẹ̀sẹ̀fúhímù àkọ́lìhìm àyìnàlẹ́kẹ̀rí mọ́lẹ́mọ́lẹ́ àìmọ́. Báwo ìsìn. فاستفهموا كقولهم أين الكريم المنعم فقدم الأخبار استفهموا كقولهم أين الكريم المنعم وقدم الأخبار ẹ bá jẹ́ ẹgbẹ́ ìwé pé ohun tá a kọ́ mọ́tò àdàlà láti bẹ̀rẹ̀ ẹ̀rìn ẹ̀ ti bẹ́ẹ̀ díẹ̀ àwọn àpá ń pè ní ohun tá lórí pọ́ wà ń bẹ̀rẹ̀ lẹ́yìn tí ń túmọ̀ yìí pé iwájú ni ó padà máa wà ìbẹ̀rẹ̀ mẹ́wàá làbárè ni ó tẹ̀lé àlẹ́ ọ̀sáàdù jáàlì sùn àlẹ́ ọ̀sáàdù yẹn jẹ́ mọ́tò àárẹ̀ kan àti pé bẹ̀rẹ̀ lọ́wọ́ jáàlì sùn jẹ́ làbárè òun wà ní lẹ́yìn rẹ̀ àárẹ̀ kan ọwọ́ ni wọ́n kọ́ dì mí lé àgbárọ̀ làbárè gbé síwájú wọn kàdí farabalẹ̀ kẹfí bẹ́ẹ̀ tẹ̀ díẹ̀ díẹ̀ is test of himo ọba fẹ́ ṣèbéèrè làbárì ni ó wà wájú àkáòlì him gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tó bá sọ pé ainel kẹlímù lìmùnì àìmù alápọ̀nlé tí máa ń ṣèdára fún yẹ̀yẹn òun dà ainel ni pé wájú lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ainel ni ni. báyìí tó fẹ́ sọ lábára yorùbá ọ sọ pé àlìkẹ̀rí ìmùlìmọ́ni inú àyìnà ọ̀rọ̀bọ́ ti rẹ̀ ní sí àyìnà níbo lọ́wà àlìkẹ̀rí ìmù alápọ̀nlé àlìmọ̀ni ìmù tí máa ń ṣe dára fún àyìnà yẹn ipò kí lọ́wọ́ àjàmá ìdámilóhùn ṣùgbọ́n làwọn hapù sọ̀dára ó lẹ́ta àti wàwájú أين اسم استفهام مبني على على الفتح جيبا إيه أين وما في مبيرين كان نيبو الكريم المنعم هونجا مبتدا مؤخر سادي بيت قدمته مبتدا مؤخر هذا أين يجي خبر مقدم nígbà dandan ni kọ́ bọ́ wájú o ìyá rẹ̀ ló ní hákù sọ̀dára nǹkan àti wà wájú ainel kẹrí mùlùmùnì àìmù ńbọlá alápọ̀nlé wà tí máa ń ṣèdára fún ni aina ìró ni alikẹrí mùlùmùnì àìmù òun ni kí mo bùtádà òun mo àkàrò ẹni gbé kọ́ tí mo kọ́ mo bùtádà òun mọ̀ àkàrò mọ́tàdá tí wọ́n gbé sẹ́yìn. Ìjọba wa ni káyínà yẹn ọba wájú o. Bábá tí ọkọ̀ rẹ̀ ti sọ pé àlìmọ́nì àlìkẹ̀rí mùlìmọ́nì àìmọ́ àyìnà. Mo ìsọ̀ lábá bẹ́ẹ̀. Mo tó wí ni pé àyìnà lè wà láti gbọ́lọ́mọ yẹn wá. Àyìnà yẹn jẹ́ mọ̀kúndàm mọ̀kúndàm bẹ́ẹ̀wà. Kádàrú mọ̀kúndàm àlùwàlàdù jẹ́ mọ̀kúndàm ọ̀n mọ̀ àkàrò. Bẹ́ẹ̀ ti gbọ́n mọ̀kúndàm ọ̀n mọ̀ àkàrò. ومثله كيف المريض المدنف وأيها القديمة المنصرف ومثله كالمريض المدنف وأيها القديمة المنصرف ومثله كالمريض المدنف وأي الغزيمة المنصرف يعني ومثله أقير يدو تسيتي a gbé làbárẹ̀ síwájú òun ni kaifa báwo ni jesse famil hal láti lè gbàgbọ́ yé bí òun ṣe sí ẹ̀sìn wa. ọ̀mísìlòhùn àpẹẹrẹ èyí tí làbárẹ̀ máa bọ́ wájú òun ni kaifa al-maridu al-mudnaf bọ́lá láàárẹ̀ al-mudnaf káàárẹ̀ yẹn ti sọ́dọ̀ lẹ̀ bọ́lá rọ́ǹtàn ti rí kaifa báwo ni al-marid aláàárẹ̀ al-mudnaf káàárẹ̀ yẹn ti sọ́ di ọ̀lẹ́. ẹ̀dùnmọ̀ mi kaifa yẹn kí lẹ́sọ̀ ẹ̀sọ̀ yìí ní kàdàrú ńná mọ̀kàdàmù àbẹ́ẹ̀kọ́ àmọ́rídìí náà máa jẹ́ mọ̀bùkátà ń àkàrò àlìmọ́dínẹ́fọ̀n tó wá ń jẹ́ ìròyìn rẹ̀ àbí ìròyìn òun jẹ́ sífà fún rábì ọ̀hún ìlúmọ̀nì ọ̀hún tàbí ẹ̀kọ́. wà á yọ àlìgọ́ọ̀dì bọ́ tó ń gbájí lọ síbi tó ń lọ yẹn wàtálìmù ń sọ̀rọ̀ ń gbò lọ́lọ́ bọ́ tó tètè dájí nígbà wo lọ ń lọ mùsùlùmí zaman láti lè fi wá àgbọ́yé àkókò ìkálùmù sọ̀rọ̀ ìgbó lọ máa lọ. mọ́tà òun náà ní hakù sọ̀dára làbárì ní abẹ́ kìí ṣe làbárì ọ̀dàrọ̀ ná mọ̀kàdàmọ̀ abẹ́ kọ́ mọ̀bìnrin alàsòkòrò fi màhálì nọ́ọ̀sì àyè nọ́ọ̀sì bà lọ́wọ́ arásìkò ní túmọ̀ àrẹ́ ti ìjọba dẹ̀ já kókó inú àwọn mọ̀nsùn bá ti lọ́wọ́ zọ́fù zamani ẹ̀tẹ́rẹ́tì zọ́fù zamani àti bàtàn ẹni mọ́ta kílẹ̀kọ̀ ẹ pè ní ẹ pè ní ọ̀bùnú alasokun tó kí mahalli kìnnà nasubi azọfìyà àtìkẹ́tì bẹ́ẹ̀ ẹ wàá sọ pé alimusọ̀rọ̀ fún ma ẹ pè ní kabarun. مقدم على منصرف ما جاء كلمة مؤخر مرفوع حجر بين وعلامة رفعه الضمة الظاهرة على آخره المدنف على رتي حارتي جاجوك بوت الله àfà nínú àwọn èyí tó ti pé làbárè tún lè ṣáájú láti fẹ́ sọ fún tóun náà ní irọ́ o àlélẹ́yìí tó tún fẹ́ sọ yìí wọ́n fẹ́ sàlàyé bí làbárè ṣe tún lè jẹ́ wọ́n yẹ kọ́ síbẹ̀ pé àtìsáàmù lè kábà. Àní àní mufrad. mú fàdù yẹn kò fi lẹ́nu ẹgbẹ́ kìíní ẹ̀ gbọ́dọ̀ jòrí kò kò bá jẹ́ jámú ẹ̀kan náà la ká sọ bí àpẹẹrẹ a sọ pé àtòláàbù àpẹẹrẹ mú fàdù yẹn nìyẹn sábàrù mú fàdù kíkan máa méjì àtòláàbù jàlísùnà àtòláàbù jàlísùnà. الطلاب ما جاء مبتدا بقى جالسون ما جاء خبر مرفوع وعلامة رفعه الواء بقى نيابة عن الجملة لأنه جاء مذكر سالم خبر كذي جملة خبر جملة هي كذي جملة kí n sọ wípé zaidun àpẹẹrẹ nìyẹn yẹtubu darisa zaidu nǹkan ẹkọ. yẹtubu wàá ṣe rọ́bù rẹ̀ pé fún ìlú mọ̀sálẹ̀ abẹ́ẹ̀kọ́. مرفوع وعلامة رفعه الضمة الظاهرة على آخره وفاعله ضمير مستتر جوازا تقديره هو الدار سنجة مفعول به منصوب وعلامة نصبه الفتحة عليكم السلام الجملة من الفعل والفاعل نعم اي بابا الجملة من الفعل والفاعل والمفعول به في محل رفع خبر المبتدا ها غير قراب يعني حتى يضيف منه مضارع كذات ما مرفوع علامة رفعه ثم يعني وفاعله láti mẹyọ kan yẹn ti mọ gbogbo ẹ àṣọraṣọ yẹtùbù káyìn ló ń bẹnu rẹ̀ ọ̀hún kọ ọ̀hún kọ ẹ̀dìgẹ́dì rẹ̀ ọ̀hún kọ ọ̀fà yín lòhùn dọ̀míírùn mùsùlùmí ọ̀fà yín lòhùn dọ̀míírùn mùsùlùmí ẹwà ni jàwá azán ẹsẹ̀ òjú bá lòun à ń tà ní òjò bá ẹ olùkọ́ yín lá. wọ́n ní wọ́n fa yín lùhù dọ̀mírún mọ̀sẹ́tìrún jàwáázán. tàkìdírùhù hùwà. àdárí sáwá jẹ́ máa fọ́n lòun bí àbẹ́ kan mọ̀nsóbò alámọ́tò nẹ́sìbì ẹ ti mọ̀ yẹn alifatiha ẹ wà á sẹ̀wá wí mo fẹ́ wí conclusion yẹn wàlìjúmùlátù wàlìjúmùlátù. من الفعل يعني فعل مضارع من الفعل والفاعل والمفعول به أجري بقوم في مزايا في محل رفع خبري المبتدئ àlìjọmúlátú nínú àlìfẹ́ẹ́lẹ́ àlìfáàílẹ́ wàlìmọ̀fọ̀n lèdíhì fi màhálì rọ́fọ́yìn kábàárì àlìmọ̀fọ̀tàdàlẹ̀. ọyá ìrìn kẹta tí làbárí lè jẹ́ òun ni ṣíbò jùmùlà ṣíbò jùmùlà làbárí lè jẹ́ ṣíbò jùmùlà òun tó jọ jùmùlà ni wọ́n ń pè bẹ́ẹ̀. òun gẹ̀lá wá kí ó débẹ̀ ń sìn síbò jùmùlà. síbò jùmùlà àwọn náà ni bí kẹsọ wípé jáàrì wọn mọ̀jòrò àti zọ́ọ̀fù òun níjẹ́ síbò jùmùlà àlìjáàrú wálé mọ̀jòrò àkọsílẹ̀ kí a máa méjì kan pa àlìjáàrú wálé síbò jùmlá ni ẹlẹ́ẹ̀kejì tó ní azọ́rù mo ti ń jẹ́ síbò jùmlá ni màá wá fún yín lápẹẹrẹ rẹ̀. ẹ ìdájọ́ àdó ọ̀mọ̀jú rẹ̀ mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ pé zaidun ilmasjidi ilmasjidi ẹ sọ pé zaidun ilmasjidi àpẹẹrẹ rẹ̀ nínú. الجار والمجرور نحو زيد المسجد زيد وان مصلاتي ẹ bá ti pe zaidu mú padà tán ẹkùn dárí ọmọ ìjòrò ní kíni ọ síbò jùmọlá tó wà láàyè làbárí abẹ́ sí gẹ̀ẹ́t dárí ọmọ ìjòrò zaidu fìlímọ́ jíjì zaidu wà nù mọ́sálásí ọjọ́ jùmọlá ni kì í ṣe jùmọlá ìtumọ̀ rẹ̀ ní ìkẹta nígbà sọ pé àlè ìmáàmù ìmáàmù àmọ́mọ̀ nọ́ọ̀sì àmọ́mù wa wájú àwọn yẹn àmọ́mù yẹn zọ́ọ̀fù ni ṣíbù jùmlá lòun rán ẹ bá ti pa zọ́ọ̀fù tán àpẹẹrẹ tẹni àlè ìmáàmù àmọ́mọ̀ nọ́ọ̀sì ìmáàmù ń wájú àwọn yẹn. أني وأن يكون بعض الظروف لخبر فأوله النصب ودا عن المراء وإن يكن بعض الشروف الخبر wa awalihi wa awulihi nasiban wada an kamiro an kalmiro. ó ní wàá yín ẹkùn báàdù zoro fi kàdàrọ nípa kan sọfù bá jẹ làbárí lè lè járe ọmọ abirú àmọ́mọ́ tí mo wí fún yín ọkọ̀ ahata alif wàrà àbí kìnnìkàkà yemin shimal wọ́n á pọ̀ ń lọ́lọ́ jẹ́ làbárí àkọọ́lì yìí nẹ́sùbà fáta náà ni òfin. àlìkìtàbù káhàkàlì mọ̀kìtàbì nítorí mọ̀kìtàbì sára ń bẹ ní abẹ́ kíní o abẹ́ tóbi káhàkà wọ́n kò fún ní nẹ́sùbà ọ̀dà àǹkàlì mìíràn kánfà pàtì ó ní lákàrẹ tẹkúnú zaidon khalifa amori ọ̀ádá ọ̀sọ̀mọ̀yá ó máa sábòsì ọ̀sá irú gọ̀dá. تقول زيد خلف أمري قعدا الصوم يوم السبت والخير غدا تقول زيد خلف أمري قعدا Asọ̀ọ̀mù yáwó mọ sábùtì wọ ṣẹ́rú gọ̀dá. Ó ní tẹ̀kúlù, ọ máa sọ pé ṣẹ́rú ṣẹ́rú mú kàdà àbí? Alfa Amorin, Alfa yẹn jẹ́ Zawf. Bẹ́ẹ̀ rí pé Zawf ní ẹ̀yìn. Nǹkan fún ní Fatiha. Yóò tún ajẹ́ mùdọ́fù fún Amor. Amor yẹn jẹ́ mùdọ́fù ilé. Ó ti yé ṣíbù ìjùmọ̀ àyè làbárì lọ́wọ́. Ó ti wá ní. Wọ́n sọ pé ṣẹ́rú ń bẹ lẹ́yìn Amor kọ́ àdà ń ọ̀sọ́ọ̀mù àwẹ̀ yẹ́wò mọ̀sáàbù ọjọ́ sẹ́ndé ní ní àrọ̀mọ̀dá fẹ́ bẹ́ẹ̀ àbí pátọ̀dé àwọn ọ̀fẹ́ bẹ̀rẹ̀ lápẹ̀rẹ̀ ọ̀sáìrù gádà ìrìn àjò ọ̀la ni gbogbo ń tọ́bi jẹ́ sọ́ọ̀fù báyìí kò ní torí pé làbárì lọ́fẹ́ jù kí ló fún nẹ́sùbà ló fún nítorí pé ọkùnmù zọ́ọ̀fù àti nẹ́sùbù ni mo rọ̀ bó ti yẹ ẹ̀pẹ́ zọ́ọ̀fù ni mí mọ̀nsùbá ti ti àsìmá náà. ok wọ́n ní tó bá bẹ̀rẹ̀ ọ̀sán lè sọ pé yẹ́wò mú sáb àbí yẹ́wò mú sáb ọjọ́ akẹ́kọ̀ọ́ ní yẹ́wò mú tó bá dún mọ́. àyàfi tó bá lálẹ́ fọ̀ làmù lókù àlìyáwó mọ́ àti mọ̀ fóònù ilẹ̀ ń sọ yẹn ọ̀bọ̀ tiẹ̀ ọ̀ láàrin ẹsẹ̀ rí nìyẹn tó a dùn báyọ̀ ọjọ́ ti lọ tẹ́mọ̀ tí mo fẹ́ lò ti pé a wá sẹ́ mú ẹgbẹ́ kejì wa nígbà tó bá tún ti ní ọ̀la ìṣàlá ọ̀tàlá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك